ajínigbé ni agbésùmọ̀mí bẹ́ẹ̀ wọn yẹ lẹ́ni àpọ́nlé Tinubu ààrẹ Bọ́lá Tinubu ti bu ẹnu àtẹ́ lu bí àwọn ajínigbé ṣe ń ṣọṣẹ́ káàkiri orílẹ̀-èdè yìí ó sì kéde pé ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú irú ìwà bẹ́ẹ̀ kò yẹ lẹ́ni àpọ́nlé bí kò ṣe agbésùmọ̀mí ààrẹ kéde ọ̀rọ̀ yìí lánàá ọjọ́ ṣẹ́gun níbi àsè oúnjẹ ìṣínú ti Ramadan pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ tìjọba àpapọ̀ èyí tí adájọ́ àgbà nílẹ̀ Nàìjíríà CJN onídàájọ́ Olúkáyọ̀dé Ariwọlá adarí rẹ̀ ààrẹ Tinubu nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Ajuri Gelale ni ó sọ pé a gbọ́dọ̀ mọ̀ wípé ojú tí a fi ń wo àwọn tó ń ṣọṣẹ́ káàkiri yìí kì í ṣe ti ajínigbé bí kò ṣe àwọn agbésùmọ̀mí ẹ̀dá ó sọ síwájú pé ọ̀lẹ paraku ni àwọn ajínigbé yìí nítorí tó jẹ́ wípé àwọn iléèwé nìkan ni wọ́n ń ṣe ìkọlù sí jùlọ èyí tó ń dá wàhálà sílẹ̀ ní ìparí ààrẹ Tinubu ṣe ìlérí wípé ìṣèjọba òun yóò rí dájú pé ó rẹ́yìn àwọn agbésùmọ̀mí tó ń da omi àlàáfíà ìlú rú Tóyọ̀sí Adéṣínà ló ti ń jábọ̀ ròyìn fúnkàn ní amóhùnmáwòrán Wisdom Yard.